في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته àrọ̀ àwọn ọmọ ìyá wa pé káwọn bínú ara ni ò gbé kò gbé pẹ́lí pàápàá but nínú pẹ̀lú àdúrà yín Allah subhanahu wa ta'ala ó ó bá fi ìyàtọ̀ sí eh, malaria ló fẹ́ ló fẹ́ ó fẹ́ sọ takute sí lẹ́sẹ̀ as usual eight thirty la ń bẹ̀rẹ̀ àdèmọ́ ó yẹ ká parí ní eleven thirty ọmọ ìyàwó Abdulmajid Sulaiman tó pè wá fún marriage ní last week òní ni marriage rẹ̀ But inshallah al-karim kó tó di pé ayọ̀jú síbẹ̀ <clears throat> gbólóǹkan sí méjì kí ọba adéjà Allah subhanahu wa ta'ala kó fi ṣe sábàbí oríire fún aláyé ní àti gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama gẹ́gẹ́ bí a ṣe bẹ̀rẹ̀ síwájú àwọn nǹkan bíi mẹ́wàá tí a gbọ́dọ̀ mójútó gẹ́gẹ́ bí mùsùlùmí tó jẹ́ pé látara rẹ̀ Allah subhanahu wa ta'ala tí èèyàn bá ti mójútó àwọn nǹkan wọ̀nyí kò ní ṣìnà ní gbogbo gbà gbogbo gbà yóò wà ní ojú ọ̀nà tí kò ní ṣiṣẹ́ amú àkọ́kọ́ wa Allah subhanahu wa ta'ala ó ní wala taj'al ma'a Allahi ilahan akhar fataq'uda na'am maluma makhdula wa qada rabbuka alla ta'budu illa iyya wa bil walidayni ihsana imma yablughanna 'indaka al-kibar ahaduhuma aw kilahuma Allah subhanahu wa ta'ala ó ṣe gbogbo àwọn àlàyé rẹ̀ báyìí àkọ́kọ́ ni wípé ká kọ́kọ́ pàjùbà ká tó lọ́nkàn sí i kí ni àjùbà àkọ́kọ́ má bá ọba adẹ́dà wá fi nǹkan kan wórogún ní tó máa sìn tó fọkàn tẹ̀ tó gbára lé tí ó máa páyà tàbí tó máa sádi tó o bá ti ṣe eléyìí ó di ẹni àbùkù níwájú ọba adẹ́dà tó o bá dẹ̀ ti di ẹni àbùkù níwájú ọba adẹ́dà gbogbo nǹkan tí ọlọ́run ọba dá ó di ẹni àbùkù níwájú rẹ̀ ìyẹn ni wípé sábàbí kí ọ̀rọ̀ ó dojúrú máyà lọ́wọ́ àkọ́kọ́ rẹ̀ ó ní ṣírkù kéèyàn gbára lé nǹkan mi yàtọ̀ sí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kéèyàn páyà nǹkan mi yàtọ̀ sí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kéèyàn sáàdì nǹkan mi yàtọ̀ sí ọba adẹ́dà èèyàn ò fi nǹkan mi búra àyàfi ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala shirkiyat ọ̀nà tí ń gbà wọnú iṣẹ́ ẹ̀dá ó pọ̀ kéèyàn má ṣe nǹkan kan láti fi wá ojú rẹ ọba dẹ́dà nìkan Allah subhanahu wa ta'ala ó wá sọ pé tí ọlọ́run ọba gbé nílẹ̀ ni Allah ta'budu illa iya a gbọ́dọ̀ lo ìgbésí ayé wa pẹ̀lú òfin kan àyàfi obìnrin ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala gbogbo ohun tí a bá fẹ́ ṣe ntí ó gbọ́dọ̀ pàtàkì ní ọkàn wa lẹ́ni wípé bó ni ọba adé kí ni òfin ọba adẹ́dà ní orí rẹ̀ ìyẹn ni ìbádà ìbádà ni wípé gbogbo tí a bá ṣe nígbèsè ayé wa ká ṣe é ní bí ọba adẹ́dà ṣe fi ọmọ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó túmọ̀ sí wípé kí ni gbogbo ìgbésí ayé wa ẹnìkan ṣoṣo la gbọ́dọ̀ fi jọ ta ni olúwa rẹ̀ ó ní òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sallam eléyìí ló bí gbé gbogbo nǹkan a gbọ́dọ̀ ṣe lójú ọ̀nà sunna tó ń túmọ̀ sí wípé bá a ṣe gbọ́dọ̀ sá fún ṣíríkù a gbọ́dọ̀ sá fún bídé àbẹ́ òun ló fi jẹ́ pé a lo àsìkò tó pẹ́ lórí àwọn nǹkan tí ó lè mú kí èèyàn ṣìnà ṣe nǹkan yàtọ̀ sí bí òjíṣẹ́ náà sọ̀lá sọ́làm ṣe mú wa tí ń jẹ́ bídà á àti bí a ṣe máa sá fún un. Allah subhanahu wa ta'ala gbàtọ́ àyànjú eléyìí tán wọ́n á ní wa qada rabbuka alla ta'budu illa iya wa bil walidayni ihsana káwá ṣe dáadáa sí àwọn òbí méjèèjì àlàyé tí Allah subhanahu wa ta'ala ṣe lórí e, ìmójútó òbí ó pọ̀ ó dẹ̀ gbọ̀ngbọ̀n pàápàá jùlọ nígbà tí wọ́n bá dogbó ìgbà tí wọ́n bá dogbó yìí generation gap máa ń ṣẹlẹ̀ àwọn nǹkan tí wọ́n bí wọ́n ṣe ṣe á ti di bí nǹkan àná á fẹ́ jọ bí àsè débi pé ọ̀dọ́ ó lè má lè mú àwọn àṣesí àwọn arúgbó báyìí mára mọ́ Allah subhanahu wa ta'ala kì wọ́n lọ pé a gbọ́dọ̀ ṣọ́ra àsìkò tá a gbọ́dọ̀ ṣọ́ra nìkan la taqul lahuma uffin a gbọ́dọ̀ ṣe wọ́nyìn wọn èwo lélẹ̀ la wọ́lá tẹ̀lé àrùhùmá dépò pé a tiẹ̀ wá jágbe mọ́ wọn wọ́kúlẹ́hùmá kọ́wọ́lẹ̀ kẹrìmà a bá wọn sọ̀rọ̀ ní ọ̀rọ̀ àpọ́nlé Allah subhanahu wa ta'ala kò fi mọ́ nídìí eléyìí ó ní wáfid lẹ́hùmá janaha dhulli mina rahma bí ẹyẹ tàbí adìyẹ tó bá bímọ tán ṣàmọ̀ wípé ẹnikẹ́ni tó bá fẹ́ rìn ní agbègbè ọmọ rẹ̀ yàtọ̀ sí pé ẹyẹ yìí tàbá dìẹ á ṣàgògò bo ọmọ yìí á pakuru mọ́ ẹnikẹ́ni tó bá fẹ́ rìn ní gbègbè rẹ̀ Allah subhanahu wa ó fi eléyìí ṣe àpèjúwe fún wa ká ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àwọn òbí wa nígbà tí wọ́n bá ti dàgbà tán kí ni wọ́n jẹ kí ni wọ́n mu ìtọ́jú wọn ìṣesí ìdàgàbò wọn ìmá fi ojú àánú wò wọn kì í wá ṣe lẹ́yìn nìkan ìmá kún fún àdúà fún wọn ọkùnrin rabbi rahamuma kama rabbayani saghira káwọn máa bẹ ọlọ́run ọba wípé bí wọ́n ṣe ṣe pẹ̀lú àwa náà tí wọ́n rè wá nígbà tá a wà lọ́dọ̀ọ́ lọ́mọ ọwọ́ wọ́lọ́wọ́n ọba bá ń kẹ́ àwọn òbí mi bá ń gẹ̀ wọ́n ìyẹn tí wọ́n bá wà láyé wọ́n wà láyé o wọ́n jẹ́ mùsùlùmí o wọ́n ṣe mùsùlùmí ọ̀ranyàn ni pé ká ṣe àwọn eléyìí fún wọn tí ọlọ́run bá kádàrá pé wọ́n ṣe mùsùlùmí ọ̀ranyàn ni gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí ká máa gbé mẹ́sẹ̀gì ẹ̀sìn Islam fún wọn ní gbogbo ìgbà tí ó fi di wípé tọ́lọ́run bá bá kádàrá wípé wọn ó ti ara wa ṣoríire kí wọn gba ẹ̀sìn ọkàn wọn ó tibẹ̀ yí padà tí wọ́n gba Islam a máa pèjúwe wa ọmọ ìyá wa tó jẹ́ pé màmá rẹ̀ yìí ṣe mùsùlùmí ó máa ń tọ́jú màmá yìí dáadáa níbi pé màmá yìí òun gan fúnra ara rẹ̀ ló pé ọmọ yìí pé kí ni ń fẹ́ náà kí ló fẹ́ kóun ó ṣe fóun ní àdúrà ní tí ọlọ́run ọba ó fi tètè yọ́nú sí i àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ya ìyá wa yìí ní ìyá ìsìláàmù yìí ni òun fẹ́ kẹ́ ẹ di mùsùlùmí ni gbẹ́nu ẹ sọ̀n kí là ń sọ kí ló ń sọ títí títí tí tọ́lọ́run bá fi kádàrá yìí pé ìyá yìí súnmọ́ láti jẹ́ ọlọ́run ọba nípè àkírán gbà tí ó jẹ́ pé tí ọmọ ìtẹnumọ́nì pẹ̀lú bó ṣe ń ṣe pẹ́pẹ́ ń fúrú fún ìyá ẹ̀ ìyá ìgbàdọ̀ ó padà gba kẹ́lmà kò ju ọ̀sẹ̀ kan tí ó di mùsùlùmí lọ ló jáde a náà ìpèpè sójú ọ̀nà ẹ̀sìn wọ́n fẹ́ ká bẹ̀rẹ̀ láti lé ni tá à ń bá ń wá dáadáa kò sí ẹni tó yẹ ká kọ́kọ́ wá dáadáa fún nígbésí ayé wa tó tó àwọn méjèèjì àwọn òbí méjèèjì ló fi jẹ́ wípé Allah subhanahu wa ta'ala ó fìràn òjìṣẹ́ nínú tó fìràn òjìṣẹ́ sallallahu alaihi wasallam ó ní wípé ká má kó wọn láyà sókè kódà bí wọ́n bá jẹ́ kèfèrí àwọn òbí méjèèjì láyé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan nínú àwọn sàábé ó ti fi ó kọ́lẹ̀ bóun fẹ́ bójíṣẹ́ náà sàásánlá lọ́jọ́ sójú ogun gbàtọ́ wá farahàn pé òun ti ṣetán o láti tẹ̀lé òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ó wá ń fún òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam nírò wípé bí mò ń ṣe ń bọ̀ nísìn àwọn òbí mi méjèèjì wọ́n ń sunkún wọ́n ilé ìṣe mùsùlùmí mushrikan mushrikan òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám kí ló sọ fún un ó ní padà lọ bá wọn bó ṣe pa wọ́n lẹ́kún lọ fún wọn lẹ́rìnrín látara ìṣesí rẹ̀ eléyìí ni jihad tiẹ̀ àtàrà eléyìí ni àwọn afá ti mú wáyé pé n ó kó wọn láyà sókè. Okay a gbọ́dọ̀ ṣọ́ kódà bí wọ́n bá ń ṣe mùsùlùmí eléyìí pàtàkì ní bí a ṣe máa tírì pẹ̀lú dín pẹ̀lú àwọn òbí wa tí wọ́n bá wá jáde láyé tán ká máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún wọn istighfar tí wọ́n bá ti jẹ́ mùsùlùmí ṣùgbọ́n tí wọ́n ì bá ṣe mùsùlùmí tí wọ́n bá ti jáde láyé tọ́ yòókù díwájú ọba adédọ̀lá subhanahu wa ta'ala kò sí ní tá a lè ṣe fún wọn mọ́ ló fi ti jẹ́ pé ọ̀kan nínú àwọn sábẹ́ òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ abójíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ó ní bàbá òun èèyàn dáadáa ni ó tọ́jú ẹbí ó tọ́jú ara ó dẹ̀ ń ṣe dáadáa ṣùgbọ́n kò gba Islam kò ṣẹ̀sìn tó jáde láyé níbo ló wà ayẹyẹ òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam fi náà ọwọ́ àná náà wọ́n yìí náà taráyé ni gbogbo ẹ̀ mọ̀ gbà tí ó wá fẹ́ pẹ̀yìn dà ìṣesí n tó ní lọ́kàn ní ti dáadáa fún òbí rẹ̀ ó mú káká wọ́n á béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sílẹ̀ ìyẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam níbo ni tiẹ̀ náà wà òjíṣẹ́ náà sọ̀rọ̀ sílẹ̀ ń dẹ̀sọ̀ fún wípé inna abi wa abaka finnar fa haythuma marratta bi qabrin kafirin fabashirhu bin nar sórí dájúdájú láìsí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ tèmi bàbá tèmi àti tiẹ̀ wọ́n bẹ nínú náà sọ aríparíparí rẹ̀ gbogbo ìgbà tó o bá ti kọjá ní ẹ̀gbẹ́ sàárè kẹfẹ́rí fún oníròóná tó ń túmọ̀ sí pé kí ni ayé ni rọ́mọ gbogbo ògùn ẹ̀jú wa a gbọ́dọ̀ ṣe lórí ìmọ̀láyé ń bí abala kẹta nínú àyà wa tá n bá bọ̀ tá fẹ́ yanjú tó jẹ́ pé inshallah al-karim á fi àsìkò lè dáadáa lórí rẹ̀ ó ní àyà tí allah subhanahu wa ta'ala ń sọ fún wa pé rabbukum a'lamu bima fi nufusikum ọba yín allah subhanahu wa ta'ala tó dá yín ó máa ń ti ń bẹ nínú ọkàn yín jù yín lọ in takunu tẹ́ ẹ bá jẹ́yàn dáadáa fa innahu kana lil awwabina ghafurur rahima aláwáhù Allah subhanahu wa ta'ala ọmọ ó jẹ́ ọba tí máa ń forí jìn àwọn tí wọ́n bá jẹ́ awwabi kí wọ́n tó ṣe nǹkan wọ́n sàdọ́lọ́n tí wọ́n ń ṣe é lọ wọ́n sàdọ́lọ́n wọ́n ṣe tán ibi tó bá kù sí wọ́n tún máa bẹ lọ́wọ́n ọba pé kó dáríjì hàn àwọn tó yẹ pé gbogbo ìgbà ẹ̀rí ọkàn ń jẹ́ wọn wípé ọba adẹ́dà wà ọ̀kan ṣoṣo ni ó máa ń táwọn ń rò ó gbọ́ ń táwọn ń sọ ó dẹ̀ rí ń táwọn ń ṣe gbogbo ìgbà ìròrí ìsọ̀rọ̀ sí àti ṣe sí wọn wọn ò ní fẹ́ kó yapa sí tí ọba adẹ́dà ń fẹ́ bó ṣe bí wọ́n jíṣẹ́ náà sallallahu alaihi wasallam ìtún ọkàn ṣe ní gbogbo ìgbà báyìí kọjá yìí pé Allah subhanahu wa ta'ala òun ló ń occupy ọkàn olùgbàgbọ́ òdodo ó pàtàkì tí òmìmí bá ti mìíyàn débi pé eléyìí fẹ́ rí ìmọ̀mú kéèyàn ṣìṣe ó fi jẹ́ wípé gbogbo àrùn ọkàn tí ìjẹ́kọ́kùn ò dúró déédéé bí ìjọra ẹni lójú bí ìgbéraga bí iṣẹ́ iṣẹ́ ní ojú kòkòrò gbogbo nǹkan wọ̀nyí èèyàn gbọ́dọ̀ mójútó torí àrùn ọkàn ni téèyàn ò bá mójútó kódà bí èèyàn bá ń fa azkar ó lè má ṣiṣẹ́ torí àwọn azkar booster ni wọ́n àwọn àrùn yìí infections ni wọ́n téèyàn bá wà infected tó wá lo multivitamins ṣe mọ̀ pé kò rí nǹkan kan ṣe antibiotics ni wọ́n kọ́kọ́ lò náà láti fi clear gbogbo ohun tí ń bẹ ń bẹ àwọn àrùn yìí téèyàn ò bá gbé kúrò ní téèyàn ń ṣe ní pẹpẹ ń furu ó lè bíwó ẹni tó ń gbéraga tó ń jọra ẹ̀ lójú tàbí ó ń ṣègbéraga tí ò bá mójútó yùn gbogbo ohun tí máa ń ṣe ní ìbádà ìgbéraga àti ìjọra ẹni lójú yóò máa bíwó ló fi pé ìmójútó àrùn ọkàn tó jẹ́ pé abala rẹ̀ ni àṣetánì gbà wọlé sí èèyàn lára tí fi da gbogbo iṣẹ́ rẹ̀ rú ó pàtàkì fún gbogbo mùsùlùmí ni Allah subhanahu wa ta'ala fi ń gbé àkíyèsí wá sí wa nafsin wa emi. sawwaha ẹ̀mí àtàdámà rẹ̀ qad aflaha man zakaha èrè ó ti jèrè. ta ni ẹni tó jẹ́ pé ó ṣe àfọ̀mọ́ fún ẹ̀mí rẹ̀ tó jẹ́ pé gbogbo ibi tó bá wà ẹ̀rí ọkàn jẹ́ pé ọba adẹ́dá wà gbogbo ibi tó bá wà òun òun páyà ọba adẹ́dá kó tó sọ̀rọ̀ tàbí kó tó ṣe nǹkan kan ìgbà tó tún ṣe tán ó tún ń pé àmọ́ kọ́sàgbà lọ́wọ́ wa tọ́jẹ́ pé kò sẹ́ni tí ń fi àpèjúwe báyìí hàn wá bí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wa sallam kò síṣẹ́ eré kan tí ó ṣe tán tí ò ní tọrọ gáfárà lọ́dọ̀ ọlọ́run ọba pé ọlọ́run ọba ibi tá a ṣe dé ibi tá a máa ṣe dé nì mọ́ṣá àforíjìn wá ibi òkúta kù sí eléyìí ò ní jẹ́ kíyàn jọra ẹ̀ lójú kò jẹ́ oúnjẹ gbé nígbèraga ntí ń dẹ̀ ṣe yọ máa ṣe láti fi wojú rẹ ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala nìkan ló fi jẹ́ wípé n tí sábà máa jẹ́ kéèyàn rí àrùn yìí mú kúrò ń bẹ̀ àkọ́kọ́ rẹ̀ ó ní ikhlas ikhlas níyà gbogbo n tí yẹn bá fẹ́ ṣe kó ṣe é láti fi wójú rẹ ọlọ́run bá nìkan gbogbo n tí máa ń dẹ̀ ṣe kó fi jọ ọ́ ìṣesí tòjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam nìkan látara báyìí kò ní ṣìnà kò ní wọ̀gbẹ́ ìṣesí rẹ̀ ó máa yanjú ní gbogbo ìgbà kí ọba adéda Allah subhanahu wa ta'ala kó fi léyìí kó fi táwa lọ́rẹ́ ń bí kó dẹ̀ fi kó jẹ́ àárí níbi tí ó lérè ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kọ́ máa dálùwà láyà inshallah alikiri sókítà sọ lórí. Ah, àwọn ntàǹbàbọ̀ nìyẹn àbèrè àgbà àwọn ìbéèrè díẹ̀díẹ̀ kan láàyè ká má gbàgbé o ọmọ ya wa Abdulmajid Suleiman ó pè wá sí ah, walimatul nikah ṣé walimatul nikah ló pè lẹ́nì náà ajib <laughs> so náà. هذا عندكم من السؤال جزاكم الله خيرا وانتم No. One, two, three. Okay. Four, five, six. Bàbá tí ó ti kú. Ní ìgbàlẹ́yà sí àwọn ọmọ ẹ̀ lè máa rẹran ọdún kan lọ́dọọdún tí wọ́n máa pa. Ọ̀dọ́ àti bàbá tó ti kú. Rárá ẹ alààyè ni iléyà jẹ́ ọ̀nà yẹn lé lórí ẹni tó ti kú. Náà. Náà. Sàlẹ̀ kọ́sílẹ̀ alaikum salatu wa. ẹnìkan sọ pé gbólóhùn pé jazakallahu khairan káwọn sọ pé wa yakum ó ní pé káwọn sọ pé wa yakum àbí káwọn sọ pé wa antum ni ó yẹ ká máa sọ ṣé bẹ́ẹ̀ náà lórí sá. àwọn èèyàn wá sí ọ̀dọ̀ sẹ́nẹ́sìlá àlọ́sọ́là látara tí òjíṣẹ́ náà sàásìlá ń ṣe fún ọ wọ́n wá sọ pé jazakallahu khair òjíṣẹ́ náà sàásìlá wá sọ pé wa antum fajazakumullahu khairan so nasu ti a rí nìyẹn wípé nígbà tí wọ́n sọ bẹ́ẹ̀ sójíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní tó fi dá wọn léhùn ni tẹ́lẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yẹ́ ò rí ẹ̀rí ni ni wọ́n sọ pé ni wọ́n máa fi lo wa iyyakum bọ̀tí nígbà tó yẹ pé a ti wá rí ẹ̀rí pé ntí òjíṣẹ́ náà sallallahu fi dá wọn lóhùn ni ká dúró níbi tí òjíṣẹ́ náà sọ̀rọ̀ sílám dó sí òun ló ní ládà. salaamaleykum. Uh, first question mi ni pé a pé téèyàn bá ṣe iṣẹ́ after the iṣẹ́ tó ń wá ọ̀yọ́ náà lọ́wọ́ bá after then ó wá ń have contemplation pé ṣé ó ṣe sincerity àbí ó ṣe pé sincerity ẹ̀ wá ń shake he was not sure ṣé ó máa tú ìwọ̀n ó máa tú iṣẹ́ yẹn ṣe ni or what should we do. kọ́ máa ṣọ̀pọ̀lọpọ̀ istikfar ni ṣó rí kéèyàn má dùn tẹ̀tẹ̀rẹ̀ ńgbà tó ṣiṣẹ́ tán kọ́ máa ṣe ìmejì ah ṣé torí ọlọ́run mo fi ṣe àbí torí nǹkan míì ẹ̀yin gan ìpáyà ọlọ́run ọba ni ṣó ti yé báyìí nìsín ẹ̀yin ò ní pé kò gbára lé òun e. yìí ń dẹ́rù pé ah ṣe iṣẹ́ yìí ṣé ó lè jẹ́ gbígbà àbí torí pé marking scheme ò sí lọ́wọ́ rẹ̀ but kọ́ wa kún fọ́pọ̀lọpọ̀ istikfar ló fi jẹ́ pé gbogbo ìgbà tá a bá ti kírun tán istikfar náà la máa fi lákòókò ṣe pé marking scheme ò sí lọ́wọ́ wa o ọwọ́ bá dẹ́dà lọ́wọ́ ibi tá a bá kù sí kọ́mọ́sá àforíjì wa. Um, this uh, mika this ló sọ pa ẹran léyà ẹran léyà ò gbọdọ̀ ju ọjọ́ mẹ́ta lọ nílé so this uh, tradition. nípìlẹ̀ nípìlẹ̀ nìyẹn later uh, nípìlẹ̀ nǹkan ó le díẹ̀ nǹkan le díẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá ń fẹ́ kí a pín ká àwọn tí wọn ò rí pa káwọn náà kí wọ́n jẹ àǹfààní ẹranléyà nígbà yẹn òfin tó wà ní wípé a gbọ́dọ̀ ṣọ́ ẹranléyà jùjọ́ mẹ́ta lọ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba wa gbé ìkéde òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlàn sókè a lè jẹ ń bẹ̀ a lè fi pamọ́ ń bẹ̀ a dẹ̀ lè fi ṣe sàrà ń bẹ̀ so. Uh, now. issue for example your your only colleague in the office. now. and uh, if she is a Christian or something like that. now. ó wá jẹ́ pé ó fẹ́ ṣèyàwó. now. but um, this tradition pé ọmọ akọ́kọ́ bímọ náà something like that. now ó wá ṣèyàwó. right. kí ni what is the tó jẹ́ ká ṣe as a Muslim. gbogbo ọba restriction wa. now. ṣáà lè lọ sí ìgbéyàwó yẹn àbí a tún lè fún gift all those things and kí ni backing ti máa lè téèyàn lè fi backing. gbogbo gbogbo ìgbìyànjú tí wàá ṣe tí ó fi rí yàtọ̀ pé bẹ́yìn ṣe ń ṣe o ó kù káàtó báwa ń ṣe ń ṣe ìlọ́nà but èyí ó fún ní assistant ní níwọ̀ntúnwọ̀nsì ní tipa bá ṣe mọ́. asalaamualeykum ah. wa rahmatulah. wa rahmatulah ẹ jọ̀ọ́ mo fẹ́ kí ẹ ṣàlàyé fún wa kí ni wọ́n ń pè ní gbígbàdúrà gan. gbígbàdúrà fún mùsùlùmí kò túmọ̀ sí pé tó fi àdúrà yẹn sùn yẹn tọ́lọ́wọ̀n ọba fún ẹ ọlọ́wọ̀n ọgbà gbogbo àdúrà tí mùsùlùmí ṣe ọlọ́run gbà but ó lè ní ẹ̀ṣẹ̀ kan tó ti dá tẹ́yìn tó jẹ́ yí pé ó lè fa wàhálà fún àwọn àdúrà tó ń ṣe yẹn ọlọ́run àbá máa fi clear rẹ̀ fún ṣó ti yé báyìí nísìn kò sí àdúrà tí mùsùlùmí gbà tí ọlọ́run ò gbà ẹlẹ́kejì ó ní mọ́ṣáláṣí kan ní àdúgbò. torí aṣlù rẹ̀ aṣlù àdúrà ni wípé gbígbà ni tí ọlọ́run bá dá sá ti ṣe é ní ìrọ̀rùn fún ẹ ipe kó tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ti gbà asúlù rẹ̀ nù tí o níta àwọn afẹ́ specifically yẹn <clears throat> tí o bá tẹ̀yàn lọ́wọ́ ní tó lè fà á nìyí o lè dẹ́ṣẹ̀ síbì kan aburú kan lè fẹ́ ṣẹlẹ̀ ọlọ́run ọba ó fi yẹn dù káburú yẹn má ṣẹlẹ̀ sí ọ ní nǹkan tó ń fẹ́ nísìnyí tó bá tẹ̀ ọ lọ́wọ́ táburú yẹn bá wá dènà dé sọ́mọ pé kò ní sàǹfààní sọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn torí pé Allah subhanahu wa ta'ala ó fẹ́ràn wa ju báwọn òbí wa gan ṣe fẹ́ràn wa lọ so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ó fi ń dì aha so n tó lè mú kí n tá à ń béèrè lọ́wọ́ ọlọ́run bá kó dì lé nìyẹn bọ̀dì wípé kò gbà ó gbà. ẹlẹ́kejì mọ́ṣáláṣí kan wà ní àdúgbò wa nídìí mú bẹ́ẹ̀ bàbá tó kọ́ lé yẹn náà ló kọ́ mọ́ṣáláṣí fúnra rẹ̀ wọ́n yọ ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù yẹn wá wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí gangan bíi méjì bá. ìyàwó ọmọ bàbá yẹn kan ló wà ń lo ṣọ́ọ̀bù yẹn wọ́n wá ń ta ọtí nínú ẹ̀ débi pé wọ́n máa wà ga ọtí wọ́n fi blọọkù ẹnu ọ̀nà mọ́ṣáláṣí. ìgbàlẹ́ mi kọ́kọ́ débẹ̀ ẹ̀mí kírun bẹ́ẹ̀ bí ẹ̀mí ló kọ̀ bẹ̀ ẹ̀mí mi kọ̀ wọ́n á wá bómi mo ah, mi ìrẹ́yìn ọ̀tẹ̀yàn lè pè mí obìnrin yẹn náà ló ń dàrẹ́ ti pé èèyàn lè lọ bá sọ̀rọ̀. obìnrin tó ń wọ́n á kírun. náà fada tó ń gbà tó ń ṣe ń kírun yẹn ó ṣe é bá sọ̀rọ̀ torí nǹkan kan ń bẹ tó lè bí gbogbo òun wó tírun yóò ní wúlò fún yàn ó ní kéèyàn tọ́tí kéèyàn mutí kéèyàn ràn lọ́tí lọ́wọ́ òjíṣẹ́ Allah subhanahu wa ta'ala òjíṣẹ́ náírà sọ́nà ọlọ́run ṣẹ́bi lọ́tí ẹni tí ń rọ ẹni tí ń tà ẹni tí ń mú gbogbo wọn ẹni ègbé ni wọn so nígbà tó ti yẹ pé òun yìí kírun mùsùlùmí ni ká bá sọ̀rọ̀ ọbẹ̀ tá a ju pé ká pa á tì lọ ó lè nira ṣùgbọ́n ká bá sọ̀rọ̀. ó ní wọ́n ní àáfàá kan tó wá máa ń ṣe mólúdì àti ìlà láti kọ́dún fún ọ ṣé mo lè dárúkọ àáfàá yẹn. marco nate la. àáfàá yẹn ara àwọn àáfàá tó pé ó máa ń claim níṣẹ́ àtọ́ pé tẹ́ bá lọ bá a tó kàkà kó gbàrọ̀ yé á dà sí nǹkan mi tó gbé máa. kọ̀ wá pọ́síbù lókun wà tó bá ti jẹ́ àfa o kọ́ wá pàmìtì ọtí títà àbọ̀tí mímu bóyá òun náà ni ẹ bá sọ̀rọ̀ ó yí pé kọ́ bá obìnrin sọ̀rọ̀. ẹ táàmù mólúdà àti ìlà láti kọdún yẹn lè lè rí obìnrin yẹn náà wà lára tó máa ń fi ṣe alága. kéèyàn yìí bá wọn sọ̀rọ̀ ó bẹ́tà láti bọ́ ìwọ̀n yẹn kúrò because ọmọdé ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ wa kọ́lọ́hún fọ̀rùn kẹ́ẹ̀ ó ti jáde láyé sọ́jà ni àjọ wà nú mọ́tò àwa ń lọ níbi sáìdì apọ́ngbọ̀n yẹn ṣẹ́wọ̀n pé wọ́n máa ń ta ọtí níbẹ̀ gbogbo àwọn tí wọ́n ń ta ọtí níbẹ̀ mùsùlùmí ni wọ́n àwọn ọmọbìnrin yẹn wọ́n wá advertise ọtí fún un ó wá béèrè kí lorúkọ ọtí ẹ ó ní kàrímọ́ ó ní kàrímọ́ yẹ kó tọ́tí ó ṣe dáwà fún bẹ̀ wàláhì ọmọbìnrin yẹn sọ pé òun ò gbọ́ rí àfi bó ṣe ń sọ fún òun yẹn torí pé gbogbo àwọn àfáà tí wọ́n wá máa ń ṣàdúrà fáwọn wọ́n mọ̀ pé owó ọtí làwọn làwọn ń ná fáwọn kódà wọ́n máa fún àwọn ní àdúrà kí ọjà àwọn ó lè tà wọ́n dẹ̀ mọ̀ yí pé àwọn ọ̀tá nǹkan jọ tí lọ. olóò isaac robert ó yà lẹ́nu pé ọtí èyí ò lè tọ́ tíkẹ̀ ó gbogbo àwọn táwọn wà ń bí mùsùlùmí gbogbo àwọn eléyìí ti lọ ájì eléyìí ti lọ òun náà ń gbèrò láti lọ ájì lọ́dún lọ́wọ́ á ṣàlàyé fún dáadáa ìṣẹ́jú mi báyìí pé ah, ó ní àwọn àfáàyàn yẹn ìwọ lọ bí wọ́n léèrè wọn àwọn náà mọ̀ yìí pé haramu ah, nínú tí wọ́n bá sọ ọ̀kan nínú àwọn ọmọbìnrin yẹn tó gbọ́ ọ̀rọ̀ yìí ọlọ́run ọba ní kó túbá ó fi ibẹ̀ yẹn lẹ̀ you know later ń gbà tí wọ́n rí wọ́n ní ìwọ náà ló tún máa bá àwọn yòókù náà sọ̀rọ̀ òmí inú wọn sìgá ló ń tà torí eh, owó tí wọ́n ní nídìí sìgá ojú tọ́tí lọ tọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ eh, àwọn èèyàn tí wọ́n mọ̀ yìí pé sìgá haramu ni ni wọ́n pọ̀ ju àwọn tí wọ́n mọ̀ yìí pé haramu so gbogbo orú nǹkan báyẹn tọ́lẹ̀ owó tí wọ́n ná sìgá ó expensive gan ju tọ́tí lọ so. kò pa wọn tì you tí o bá ti ṣe ìkọ́mùtì náà ó jàlé lórí ìwọ náà ó ní ìpín nínú tí ọlọ́run ọba ó bí ẹnjọ́ gbin dàlẹ́ hàdà wà tọba tirẹ̀ ti ń ṣèbàjẹ́ tí o mà ìwọ náà dẹ̀ ń pé ọyẹ kọ́ mà á ọyẹ kọ́ mà kẹ̀ ọ kọ́kọ́ sọ tiẹ̀ náà ó rẹ̀ salaam. ẹ̀mú fẹ́ bèèrè pé kẹjọ bá ṣàlàyé nípa ìgbà tí ilẹ̀ ń mọ́ ṣé àlùfájàrí ni àbí tíjọ́ kejì ti bẹ̀rẹ̀ ṣé mọ́gbìbì ni àbí àlùfájàrí. tí mọ́gìrìbù bá ti tó báyìí lénìí a ti bẹ̀rẹ̀ òru ọ̀la tí oòrùn bá wá ti yọ ọ̀sán ọ̀la ti bẹ̀rẹ̀. but mo á ní ẹ̀rí kan tó yẹ pé àwọn èèyàn mọ̀ sọ ni pé nínú yasin ah. pé tí ọlọ́run sọ pé lasham shiyambagi. a ń tún ti kala kọ́mọ̀rà wàlẹ́ ilé sáàlù kò nàá wà kullu fi falqin yasbahun kí ni túmọ̀ rẹ̀ tó fi wá jẹ́ pé ìwà dẹ̀ rí. ẹnu nípa tí ọlọ́run sọ pé òru òní síwájú ọ̀sán. mo sọ̀rọ̀ sórí wọ́n lé tídà ọ̀hún ètè ni tó o bá ṣe báyìí ṣé lè yé ṣe tì ní àbàràkàláfík tó o bá fẹ́ gbá tá a bá fẹ́ gbá àwẹ̀ ń bò lá bẹ̀rẹ̀ sí wóṣù magrib ni ok tá a bá tá a bá róṣù nígbà tí magrib bá tó àwọn ẹjọ́ wo là á fẹ́ gbà bàràkàláfík ìgbà wo là á bẹ̀rẹ̀ ńgbà tí alifájọ́ rẹ̀ yọ bá a ṣe kájọ nínú Islam nù àwọn Júù gan bá ṣe ń kanu. afákan sọ pé kíní yẹn kó pé méjì. ó ní kíni. a ní kó pé méjì. ajib now wọ́n ń gbọ́. a ní pé ní láyé àwọn ìgbà tó ti kọjá. now ń pé àwọn ọba tó jẹ́ àwọn ọba Islam. bẹ́ẹ̀ni. ń pé wọ́n máa ń wo fálákì fún wọn ni wọ́n máa ń wo kí náà pé. sórí tí ẹ bá tún Quran. now bóòlù jíṣẹ́ ńlá ṣe tu láàkọ́kọ́ wádìí bó ṣe tu là ń sọ yìí gbogbo tí oníwọ̀n ń mú alẹ́ rí àwọn náà máa ń gbọ́ tí wọ́n máa ń sọ bọ̀ tí wọ́n kọ́ sọ̀rọ̀ kìí sọ̀rọ̀ bá a ṣe ń kájọ nínú Islam ni wípé <clears throat> òru ló ṣáájú ọ̀sán bá ti tó òru ọmọ tá a bá bí bá ti tó so ńgbà abaka ọjọ́ a wá bẹ̀rẹ̀ ọjọ́ látọ̀la abisóoru man ithnain ayẹ pé ithnain níjọ́ àkọ́kọ́ thalatha arbia khamis juma sabt ahad láṣẹ kó ma rẹ̀ tójú kíjọ́ kejì. tí ẹ wá bímọ níbi sunday lé ní báyìí. ó bímọ ní ìsìn báyìí ó bímọ ní ìsìn ok ìgbà tó bímọ ní kíníjọ́ ni. sunday ahad ok ìjọ́ kejì. yóò jẹ́ isnain to a tọrọ ni pé mo fẹ́ bẹ̀rẹ̀ pé tí òkú bá kú tó jẹ́ òkú mùsùlùmí tí àwọn fámìlì wa ṣe mítìn tọ́jọ́ pé wọ́n máa dáwó pé wọ́n máa fi ṣe sàrà fún ètò kú yẹn. kí ni pé àwọn máa dáná. no kí ni sàrà. fẹ́ kẹ́ sàlàyé fún wa náà yìí. no tí mo mí pé kí ni sàrà ni wípé eh, àti afẹ́ fi wojú rẹ ọlọ́run ọba fún pípa olúkálukú bá sì mọ̀ ni ká gba olúkálukú wa níyànjú yìí pé ẹ̀jẹ̀ á tọrọ àforíjìn fún ẹni tó kú súnàní torí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tí wọ́n bá ti gbé òkú sínú sàárè báyìí a ní ẹ tọrọ dúró ṣinṣin fún ọmọ ẹ̀yà yín torí wọ́n ń bi léèrè nísìn so ti yé báyìí nísìn wọ́n ń bi léèrè wọ́n bi léèrè béèrè mẹ́ta yẹn ta lọ náà ọba tó gbélé ayé sìn ẹni tí máa ń ṣe ṣírìkù kò ní rí sìn mọ́ wa kí lẹ̀sìn tó gbélé ayé ṣe ẹni tí máa ń ṣe bìdà art yóò ṣìnà kò ní rí ìdáhùn tó yẹn júmọ́ wa kí ló sọ sí arákùnrin yẹn yóò ti pìkẹ́ pé ṣé Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run ọba ni ìjíṣẹ́ rẹ̀ ni so ẹni tí ò bá tẹ̀lé súnà kò ní rí gbogbo eléyìí mú wa so ìmọ̀ gbàrẹ káṣe sàrà àfọkù súnà ni ló fi jẹ́ pé òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam sọ pé istikfar kan wà tí máa ń fún yàn ní commission istikfar wo tó bá sọ pé alamọ firli waliwalideyya walmumini walmuminat والمسلمين والمسلمات الأحياء منهم والأموات torí gbogbo àwọn tó dá akọ yìí ọgbà commission ládàá istikfa lórí ọkọ kan nu wọn àtàwọn tí wọn ti jáde láyé àtàwọn tí wọn ti wà láyé kò ló ń kà so ti yé báyìí nìsín ló fi jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ eh, àwọn afáàmà recommend kí ẹ ṣe istikfa rẹ léyìí kí ládé yẹn fi pọ̀ dáadáa ìmà tọrọ fún òkú súnà ni but kìí ṣe wípé ká wá jẹ ń pa pé ìwọ dáyé báyìí ìwọ dáyé báyìí nítorí bá rọ olúkálùkù lọ́rùn ó lè jẹ́ pé nísìn orí ẹnìkan tí ó le fún nítorí nípa ní ìdajì búrẹ́dì láti fi ràn lọ́wọ́ ó wá dà níyẹn pé ìwọ ọlọ́run ọba o òkú mi tó kú bá ń fi ládàtọ̀ ọba fún mi lórí búrẹ́dì tí mo fi fún lágbájá yìí bá ń fi ṣèké àtìgẹ̀ fún ọgbàládà aṣẹ́rí tó ṣe yáda wọn ó lè túmọ̀ bá. ìjọkẹjọ tó ń ṣe yẹn kò sẹ́rì fún kò sẹ́rì fún kò sẹ́rì fún jọkẹ kò sẹ́rì fún jọkẹ ta. kọ́dá nọ́mbẹ̀ nǹkan kọ́dá nọ́mbẹ̀ òkú. gbogbo ẹ̀ kò sí bídíà ni. bídíà kọ́dá nọ́mbẹ̀. níbi ìjọkẹjọ bídíà ni but anytime tó wò ó pé àwọn èèyàn ò róúnjẹ jẹ ọfẹ nira ó lè jẹ oúnjẹ tútù ó lè jẹ ètò ti sè ìgbà míì Eh, due to nature Èkó city kéèyàn sè é ó lè fẹ́ bẹ́tà ju pé kéèyàn gbé fún àwọn èèyàn ní tútù lọ torí tútù tí ì bá ṣe gàárì tàbí cornflakes kò ní rọrùn fún yàn láti tètè sọdún oúnjẹ lẹ́sẹ̀kẹsẹ̀ àwa sè é ó pín fún wa pẹ̀lú àníyàn lọ́kàn rẹ̀ pé ládàá tọ́lọ́wọ́n bọ̀ bá fún ẹ kọ́lọ́wọ́n ó fún okùn báyìí èyàn ó mu but kì í ṣe ń tà dájọ́ sí pé jọ́kẹjọ́ ogójì ọjọ́ ọdún kan kankan anytime ni so ti yé báyìí nìsín anytime tọ́lọ́wọ́n bá bá ti kẹ́ ọ o lè kó àwọn èèyàn lẹ́nu jọ pẹ̀lú àníyàn tó bá fẹ́. ṣé àwọn afá lè kójọ tó máa ṣàdúrà fún òkú yẹn. rárá ká kójọ pọ̀ pa ń ṣàdúrà kò sẹ́rì fún. ok kò sẹ́rì fún. now now. you, tàbí bóyá bóyá ti ilé àtàìmí ẹ tí èèyàn lọ sílé pẹ̀lú àwọn pẹ̀lú fámìlì yàn bóyá àwọn òbí àwọn adaraba pé àbí wọ́n ṣe wáyé táwọn tó ń sinra wa ẹ jẹ́ ká ṣàdúrà fúnra wa ìyẹn tún kọ́. àkójọpọ̀ àdúà kákójọpọ̀ ṣe kò sínú kò sínú àkọọ́lẹ̀ ntọ́wà ni wípé kárántí ara wa ní. Ni inú àdúrà wa torí pé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà sọ yìí pé àdúrà tó ṣe fún ọmọ làkejì rẹ lẹ́yìn rẹ nígbà tí ó sì ń bẹ̀ ó ní ó ti di gbígbà pé ọlọ́run bá máa máa fi màláìkà kan tì ní wípé kọ́ máa ṣe àmì àti wọ náà kọ́lọ́run gba ń tó ṣe ládùúgbà yìí àti tiẹ̀ náà so eyín ló mú jù ó fásità ju wípé ká máa pe àpéjọ tí ò sí ẹ̀rí fún lọ. now kìí ṣe ń tọ́sọ ni ẹ kìí ṣe ń tọ́sọ ni ẹ ìbéèrè nu kìí ṣe pé òòrò bẹ́ẹ̀. tọ́lọ́ bá ṣe dáadáa fún ọmọ ya kan bárakàláfì bárakàláfìlà bárakàláfì na no tọ́lọ̀ bá ti ṣe da fọ́mọ ẹ̀yà wa kan tí ó jẹ́ díútì tiwa bárakàláfì wọ́n làwọn bá falùbáríkà sí fún kó náà dáhùn kún pé wàfíkà bárakàlá ọlọ́wọ́n bá falùbáríkà sí kó lọ́wọ́n falùbáríkà sí tì náà tó ntí mùsùlùmí máa ń sọ nìyẹn gbólóhùn yẹn lásán àdúrà kò sí àdúrà tí ó tó ṣó ti yé báyìí nísìn lórí ọ̀rọ̀ títọrọ fóòkù náà ni ó jẹ́ common practice kan máa sọ pé ẹ ṣe kúlò aláwọ̀ mẹ́ta ẹ ṣe kúlò aláwọ̀ mẹ́ta ṣé bídà lílé ni àbí. ààrẹ ah, rè fún but gbogbo àdúrà tíyàn ṣe tíyàn fi wá dẹ́kun fóòkù èèyàn lè ṣe ó lè jẹ́ pé gbogbo ìgbà tó bá lọ sájídà ni òun tọrọ tó bá ṣe tó bá ṣàdúrà tán òun tàdúrà fún àwọn òkú rẹ̀ ó lè dákọ̀ wọn wọ́n bàbá ń foríjì àwọn òbí mi méjèèjì bá ń foríjì àwọn àfáà mi bá ń foríjì ó lè gbogbo wọn eléyìí congregation tí wọ́n máa ń ṣe wọ́n ti máa ń ṣe jù. náà congregation tí wọ́n máa ń ṣe léyìí jù láàrin àwọn oníbídà rẹ̀ ló ti common torí ẹ̀ ní mi ṣe mọ̀ bóyá. àìlá àìgbọ́yé tó ni àìgbọ́yé tó ló máa ń fà bọ́tù wọn rán nítọ́ ọ wà nínú tí mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe ń gbogbo gbà ká máa tọrọ àforíjì fún àwọn òkú àtàntì lọ pàápàá jùlọ àwọn òbí méjèèjì àtàwọn afáwa second question ni pé ehm, ó ṣe ẹ̀rùn tún ṣẹlẹ̀ ń sìn láàrin àwọn tí. a sọ̀rọ̀ sókè. láàrin àwọn tí a rò pé wọ́n ṣe súnà náà ni. na. kí wọ́n máa fi sura alukoran san ọmọ àdáwìrì ìyàwó ṣe súnà lélẹ́yìí. sura alukoran. bẹ́ẹ̀ wọ́n á ní òní kí òní kí ọkọ kí fúnyàwó kò fi ṣe owó orí ẹ̀. kó kí ni kó ké sóra kan nínú alukuran bí ayàwó yẹn ló máa request fún mi. wọ́n lè má gbọ́yé ni sórí ẹni tí ó lóun ò ní nǹkan kan tó jìṣẹ́ náà sàásánlá ní mo fi fún ẹ pẹ̀lú tí ń bẹ tó o ní nínú Quran yẹn láti fi kọ́ ni a fi kọ́ ìyàwó yẹn ni kì í ṣe wípé káwa nísìnyí ọ̀ya fún ẹ lọ́mọ wọ́n ti ń ṣe é sìn. no uh, wọ́n sì gbọ́ yìí ni èèyàn ṣàlàyé fún ọ ni kò sẹ́ni tí ò lè láṣìṣe. jọ́sọ́kọ́lọ́ fáyọ̀. àpẹtọkùn ẹ̀ṣẹ̀ fáwọn. ìbéèrè mi nígbà tí ọwọ́ ya ń bẹ̀ ń ka dùá dùá mustajab ẹ wá gbogbo dùá tí mùsùlùmí bá ṣe yóò gbà mo wá rántí pé mo ka hadith kan tó tí ọlọ́run máa kẹsọ̀ lọ́wọ́ àṣàlà tó sọ pé dùwà mùsùlùmí máa gbà máa ní ìsàfihàn dùlùm àwọn ìtìdá àwọn ìtìdá mi ò mọ bó ṣe wá mo á mọ̀ pé irú àwọn lè. ọba gẹ́ẹ̀tì bó ṣe wá <laughs> tọ́ba ti di wípé ó ń kọjá àlà tàbí ó ń ṣàbòsí pẹ̀lú àdúrà rẹ̀ èyí ń ṣàdúrà mọ́ sóti yé báyìí nìsín èyí ń ṣàdúrà mọ́ ó ti di bíi course bíi pé òun ń ṣe pé mùsùlùmí ọ̀dẹ̀ gbọ́dọ̀ máa course ọmọ ya wọn. Hmm. irú dùá àwọn lára àwọn dùá tẹ pé a gbájú a gbọ́njú bá tẹ pé tàbí mi tẹ pé àti ó ṣe èdè bá àná ní tẹ pé àná pa àrílé àgbá ilé ìdàgbà pé kí n máa fi ọlá ṣe ẹ̀ tọrọ kí n máa sọ pé bóyá bìsí rì ni bóyá bìsí rì ní nǹkan méjì mi ò kí n sábà gbọ́n pé bisẹ́fẹ̀ fatiha bisẹ́rẹ̀ kádà wà kádà yọ̀rọ̀ ilé nǹkan. àkọsẹ́rì fún kò sí ẹ̀rí fún kódà òjíṣẹ́ náà sàásùn láwọn sọ pé kí wọ́n fọ́ láwùn tọrọ nígbà tó ń bá papò dàtà. Um, kí kọ́lọ̀ oúnjẹ kárí ní pẹ́sà. àmì lórí dáadáa. so um, ìbéèrè wa ó pé ẹni kí ojúṣe ọmọ sáwọn òbí rẹ̀ náà pé kí ọmọ máa rántí òbí rẹ̀ tí wá ti papòdà. bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí. so jazakumullahu khairan. tọ́jọ́ a ti là á sọ yìí pé èyí bá jẹ́ mùsùlùmí nínú wọn o tí wọ́n bá ti papòdà èèyàn máa ṣàdúrà fún wọn èyí tí ìbá ṣe mùsùlùmí èèyàn lè ṣàdúrà fún. jazakumullahu khairan. kọ́lọ́mbà lọ́rẹ̀ mi lórí dáadáa. abẹ́ àtẹ̀yìn náà. náà eh, hadith wà lórí pé tí pé sáfù wájú tàkọ́kọ́ ó lóore ju tẹ̀yìn lọ. tẹ̀yìn lọ. bẹ́ẹ̀. mo wá fẹ́ bẹ̀rẹ̀ ṣé hadith yẹn ṣé general hadith ni fún pé ṣé ó apply sí táwọn obìnrin. obìnrin náà rárá ètò lọ́lá jù nínú sáfù obìnrin ní sáfù tẹ̀yìn. even tí barrier bá wà bí báwọn kan ṣe wà lókè tó yẹ pé wọn close mọ́ àwa. lára wọn tó bá jí ń tó náà ni tó ń túmọ̀ sí ni pé kóbìnrin má tètè dé mọ́ṣáláṣí náà obìnrin kí wọ́n máa lọ́ra àti kì í ṣe pé wọ́n bọ́kùnrin ó tètè dé sí mọ́ṣáláṣí tí ó fi sí sáfù wájú dé sí kóbìnrin ó lọ́ra kó fi jẹ́ pé ráfù tẹ̀yìn ni ó dé ó sí hmm. ṣé o ti yé báyìí nísìnyí. Ah, ah. jazakumullahu khair. wọ́n tún fún jazakumullahu khair. náà bí tí a ti ń kí jùmọ̀. náà àwa kírun tán èèyàn tó wáyé pé bí a nísìn ẹni yẹn wá jẹ ẹni tó yẹ pé táwọn ti kírun tán ó máa ṣe àsìkáwé nínú nínú mosque bẹ́ẹ̀. bẹ́ẹ̀. so bàtà wá kírun tán ìmọ̀ọ́mọ́ wa ní ẹ afẹ́ ṣe ẹ àwọn tó máa lè dúró ẹ jẹ́ ká dúró afẹ́ ṣe dúró àkan o bí a lókè kankan bí ẹni tó fi ní àníyàn kó fẹ́ ṣe àsìkáwé tẹ́lẹ̀ ṣé ó lè dúró pé kó máa ṣe tiẹ̀ lọ àbí kóun náà kó jáde pẹ̀lú àwọn tó ń jáde. ètò bá rọ̀ lọ́rùn mẹ́rin <laughs> tí o bá ní ṣàwáṣà rẹ̀ tí o bá ní kó bá concentration tiẹ̀. sọ́ọ́lì kan sọ̀rọ̀. a kan sọ̀rọ̀ tó wọn. ẹni tí ìbàláyò sì fún wa pé ká lọ ya owó tó ní èlé inú ẹni tí wọ́n fẹ́ gba project tó ṣe pé condition tó fún ni pé àfi kó lọ fi owó ẹ kó lọ fi ṣe project yẹn tó bá parí project tán kó wá gba owó tó wáyé pé kò rí àǹfààní àti rí owó yẹn gbà níbi kankan ju pé àfi lọ yá owó yẹn lọ níbi irú bank tó yẹ pé interest dẹ̀ wà ń bẹ̀ ṣé ṣé ẹ̀kọ́ ṣé ìmójúkò wà fún ẹni bẹ́ẹ̀ láti gẹ́bí mùsùlùmí pé condition ló wà láǹtí ẹ̀. kò sí mojúkò kò sí mojúkò. <laughs> <laughs> bárakà lọ́wọ́ fún mi. ajikun bárakà lọ. ahsan allah salim. Um, ìbéèrè méjì mo ní àkọ́kọ́ ṣé e, èèyàn lè tọrọ èèyàn lè ṣe sọ́dọ̀kọ̀ járíà fún òbí tó wà láyé àmọ́ tòbí tó ti kú ń gbé òbí tó bá ti kú a lè ṣe sọ́dọ̀kọ̀ járíà fún hmm. bọ́yìn tó bí ẹ̀ wà láyé ṣó lè mówó lápò ẹ̀ kó lóun fẹ́ fi ṣe nǹkan kan pé kọ́ lóun fún òbí òun tó wà láyé ní ládàá ìyẹn ìkíní. Hmm. <laughs> mi ìmọ̀ náà mo ń béèrè sá. kó béèrè lọ́wọ́ ìyá yẹn náà kí ló ń ìyá yẹn ń fẹ́ ó lè má jẹ́ pé tí ìyá yẹn ń fẹ́ kọ́ yẹ pé kì í ṣe tó ń fẹ́ ṣe yẹn ló kàn mm, nínú ọ̀rọ̀ mi ìyá yẹn. Eh. Eh. then secondly ẹni tí ọkọ ẹ̀ àbẹ́bí ẹ̀ kan ti kú ṣó lè ṣó lè ṣó lè ṣe irú nǹkan yẹn irú tọmọ ń sìn ó clear nǹkan ọmọ lè ṣe fóònù but ṣẹni tó jẹ́ bí ìyàwó tọkọ ẹ̀ kú àbọ̀kọ tíyàwó ẹ̀ kú àbẹ́ tí ẹ̀gbọ́n àbábúrò ẹ̀ tó kú ṣó lè ṣe irú yẹn fún tàdúrà clear sir but ah. ṣó lè ṣe sọ́dọ̀kọ̀ fún irú ẹni yẹn kó wá ní kíkọ́ lọ́wọ́ ń bá wọn fún ní ládàá ẹ̀. àrọ́jì náà ní kó ṣe ètò àrọ́jì náà ní kó ṣe tí ìyàwó sọ́kọ kò rújú tàbí ọkọ sí ìyàwó kò rújú but the other one náà eh, àrọ́jì náà ní kó ṣe. Uh ẹ̀sákùnlákàrà wọ́n tàn ẹ sọ pé àwọn òbí wa mùsùlùmí àwọn mùsùlùmí pín sí oríṣiríṣi má tún fi ìdí kókò ọ jáde láyé sínú Islam nẹ́ẹ̀mà ọ̀hún ṣọ́lá kìdá tó ṣe kínní ibi tó bá mọ ibi tó mọ̀ dé ń gbà yàn nù ibi nígbà kan in tí wọ́n ń pè súnà ńgbà kan nísìnyí wọ́n náà tún wò pé ah in táwọn ń pè ń súnà ní ìyá ṣe é àgbọ́yé ni bí ó ṣe máa tẹ̀síwájú náà nù sóti yé báyìí nìsín dédé ń wá dédé gàrí bí gàrí bó. nítorí mo ní àwọn alùtọ̀ríkà gan ní around a ní. àwọn alùtọ̀ríkà àwọn tó yẹ pé àwọn ní sufi. bẹ́ẹ̀ni. so tí irú àwọn ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ á kú. báwo ni wọ́n ṣe máa ṣe níbi òkú wọn bóyá ṣé èèyàn lè involve nínú gbogbo. Hmm, ara ìwọ ṣe bí súnà bá ṣe sọ. nítorí ìdí fídíà náà kú sí kan. bẹ́ẹ̀ni ṣé ẹ ṣe iqamatul hujja lé wọn lórí because anybody tó bá ti ní wọn nínú family tàbí ó wà lágbègbè ó máa ṣe àlàyé súnà báyìí ní nǹkan báyìí rí báyìí ní nǹkan báyìí rí báyìí kò sí ó fẹ́ mọ̀ sí ẹnìkan nínú gbogbo wa tí ò ní rúbáwò kì í ṣe bá tàkété pé àní bá wọn ṣe but ẹ̀rí ń tà ń ṣe bá ń ṣiṣẹ́ nì bá wa ṣe ń ṣe nì kólúkà kádẹ̀ mọ àlá tiwa láti bí ìlọ táwọn pé ọmọ náà mọ̀ gbọ́ pé àwọn onísùnà ní eléyìí wọn wọn ò ní gba eléyìí ní táwọn gbà ní ká jẹ́ kí gbogbo ẹ̀yẹn jú báyìí ìyẹn pàtàkì. kí ọlọ́run kan ṣe dáadáa fún ìsà. àmì àti ọ̀nà. wọ́n ní ṣé ọ̀ranyàn ni wàlímà ṣíṣe bóyá wà lè wá tún lè ká. ètò fẹsẹ̀ múlẹ̀ ju ọ̀ràn yẹn ni wọ́lá bó ṣe lè wù kó kéré tó kí ẹ̀ ṣe òòlù mọ̀ bó wáyé pé nǹkan le kọ́lọ̀ má jẹ́ ó fún wa kó jẹ́ ó dẹ̀ fún wa bó wá ṣe pé búrẹ́dì cakes biscuits ló lè pín dàbínú ló lè pín káwọn èèyàn tiẹ̀ jẹ́ ká sọ pé ah mo ti lẹ́yìn ìgbà tó consummate tán ah, ó lè ṣe yẹn but kí ẹ̀ má ṣe pàápàá kò yẹ sí ara ẹ̀ ok mo rò pé àlàyé yẹn ó fẹ́ severity care kejì wọ́n ní báwo ni ṣíṣe wàlímà ṣe gbọ́dọ̀ rí. bágbára bá ṣe mọ. Hmm. ṣé owó ilé kéwú gbígbà ṣé haramu ni àbí halal. owó wo lọ́wọ́ ilé kéwú gbígbà. bóyá wọn mọ́ kéwú wọn gba owó mẹ́. <laughs> kí ni ó jẹ. <laughs> ẹni tó bá sílẹ̀ tó bá ní òun ní ọ̀nà míì òun yọ̀ǹda fanima àṣùgbọ́n ẹni tí ò lọ́nà míì tó jẹ́ pé kò dẹ̀ sí bọ́dì tó ń gbé responsibility bí ó ṣe jẹ́ bí ó ṣe mu àsìkò tó filẹ̀ yẹn láti fi ṣe òun mójútó agbọ́dọ̀ sìn yẹn rẹ̀. eyín mi ọ̀tọ̀ nìyàn wọ́n ti ń kọ́ṣe àwọn kanu tí èṣàrà tiwa eyín ọ̀tọ̀ but wòlímà dúró fúnra rẹ̀ ṣáńgílítì kéèyàn ṣe bí àwọn ẹni síwájú ṣe ṣe torí ẹ̀sìn ni ìbáàdà ni ìgbà tó dẹ̀ ti jẹ́ ìbáàdà yẹn bí ó ní ẹni tá a fi jọ ẹni tá a fi jọ ó ní òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam gbogbo ohun tó bá wà lákọọ́lẹ̀ bó bá ṣe wà náà àkọọ́lẹ̀ láṣìṣe kì í ṣe wípé káwá fi jọ táwọn kan. Zọ́pọ̀ ọ̀fẹ́ràn. Tàǹtọ̀. Kọ́lọ̀bà kọ́bọ̀ ṣàlékún ọjọ́ àti ìdàgbò fún yín sàn. Adáàtọ̀ọ̀nà. Ó fẹ́ kẹ́ bá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ sí ní <clears throat> lórí síkírì jẹ̀má yín. Naam. Nítorí ara máa ń rí àwọn àfáà náà tó máa ń pa wọn ní àfáà súnà. Naam. Tó yẹ kí wọ́n máa ń kó sí abala síkírì jẹ̀má hmm. Tẹ́lẹ̀ máa ń fi ẹ̀rí àdíìsì tí àwọn sọ̀rọ̀ tó ní pé àwọn ọkùnrin kójọ nínú Ọlọ́run ọba kó máa ṣèrántí ọlọ́run ọba láti pé ìkẹ́ ọlọ́run ọba nìkan lá yes àwọn èèyàn ń ṣègbọ́ yìí látara pé kí là ń ṣe zikir but definitely kì í ṣe zikir jama'i nínú nususu mi wà bẹ̀ tó sọ yìí pé wọ́n máa ṣe tasbihat tahmidat talilat àwọn kan máa ka Quran kì í ṣe pé wọ́n ń ṣe é papọ̀ olúkálukú ń ṣe tiẹ̀ ni tó ọba wa rẹ́ẹ̀rì tó sọ pé wọ́n ń ṣe papọ̀ ni kó mú násù kan wá tó sọ pé wọ́n ń ṣe papọ̀ bẹ́ẹ̀ kí sí pé wọ́n ń ṣe papọ̀ olúkálukú ń ṣe tiẹ̀ ni. jazakumullahu khairan. wà á tún. àdúrà alal-muslim yejis. àdúrà. alal-muslim. la lil-muslim. lil-muslim na yejis. lil-muslim yejus walakin alayhi la. naam naam bó wá ní èpè àti ká ṣàdúrà fún ká ṣépè fún mùsùlùmí kì í ṣe ń tó dà. bó wá ní àdúrà tí èèyàn lè tán ń ṣe fún ẹni tí ò ń ṣe mùsùlùmí pàápàá jùlọ ní ilé ọlọ́run bóyá àwọn afọ́kàn máa ń ṣe dùwà. kọ́lọ́mù bá tọ́ sọ́nà. wọ́n máa ń ṣe àwọn àdúrà míì fún wọn tó yàtọ̀ sí yẹn. bóyá kò dín wọn léèrè pé kí ni dèlíìsì wọn but ẹni tí ì ṣe mùsùlùmí á ṣàdúrà fún ọlọ́run bá tọ́ sọ́nà tó yẹ pé wọ́n gbé sí ipò tí ó fi jẹ́ pé àkóso lábẹ́ kọ́lọ́mọ jẹ́ kó ṣìpò yẹn lò lé lórí kọ́lọ́mù bá a tọ́ sọ́nà ní bí ó ṣe lò ó tí ó fi favour wa tí ó fi pay wa ṣé ó ti yé báyìí nísìn ẹ̀ gbogbo àwọn dùn wà báyìí. so ẹni tó wá béèrè pé ṣé kò lẹ́tọ̀ọ́ kó ń ṣàdá fún ẹbí òun bóyá bíi ẹ̀gbọ́n àbábúrò tí òun ṣe mùsùlùmí. tó wà láyé. ẹ tó wà láyé. ó lè ṣàdúrà fún ó lè ṣẹ̀dá kọ́lọ́n bímọ kọ́lọ́n jẹ́ kó rọrùn kọ́lọ́n tọ́sánà kọ́lọ́n ṣọmọ ọlọ́mọ alálùbáríkà ọmọ ọmọ mùsùlùmí nǹkankan kọ́lọ́n yóò yí padà gbogbo oríṣun. Eh. mo dín wọ ẹ láti ẹ̀ka o wọlé <laughs> lọ́lọ́pàá tí wọ́n fi rán. ayyadakumullahu bi nasrihi tèmi ni pé mina alamẹ́tì nisa eh, mina ah, alamẹ́tì sáà ti rasulullah ti tí wọ́n ṣàlàyé fún wa ǹjẹ́ ó tọ̀nà kí a rí ọkùnrin àbí obìnrin kó wá sùn kó wá ní òun lálàá nígbà tó jí tó ń rọ àlá náà fẹ́ dàbí àwọn alamẹ́tì sáà àti rasulullah ṣàlàyé nípa pé nígbà tí dajjal tó bá jáde tí máa mọ́ ṣe fún gbogbo ènìyàn so tí máa béèrè pé ṣé mi ló gbàgbà béèyàn hmm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ arábìnrin náà jí ó wá ní báyìí báyìí báyìí báyìí lálá tí òun la ǹjẹ́ ó tọ̀nà bẹ́ẹ̀ àbí tó sọ yẹn ṣé èèyàn lè fún láàyè pé kó sọ fẹ́ lómi. olóhùn lálà. olóhùn lálà. ẹni tó bá lára àlá yóò sọ tó bá kúrò àlá ẹni tó bá kúrò àlá ẹ̀ṣẹ̀ ni kabira minal kabair ẹ̀ṣẹ̀ ńlá ni tó jẹ́ pé téèyàn tí ó ń ṣe tí ó bá túbà rẹ̀ yóò wọná látara rẹ̀ kọ́ tí ò lá ní àlá kó sọ pé òun là ẹ̀ṣẹ̀ ńlá ni tó bá lóun lálàá kọ́sọ̀ àlà tó bá lá tó bá yẹ pé ó nítumọ̀ yóò tún. ẹ̀wọ̀n náà mo sọ pé ó nítumọ̀ mọ́ in tó jọ in tí Rasulullah ṣàlàyé. ẹ kó múra kó múra sẹ́sìn kó múra sẹ́sìn yí pé kí ikú kó lè bá dé kó dé bá iṣẹ́ rẹ lọ́wọ́ mọ́ lọ́wọ́. so uh, now subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد ẹni tí ó bá tọ́lọ̀ ń bá gbà láàyè ká má gbà